ìbejì níjà jẹ́rù gbogbo níjà alágbàwí ẹ̀dá olùgbèjà ọmọ òògùn agbanilágbàfọ̀ ògbìgbà tí ń gba náírà wá ọ̀bàdúró ti ní lọ́jọ́ ogún lé ẹkùn wọkọ̀ fáráwò ìbẹ̀rẹ̀ àti òkè ìbẹ̀rẹ̀ ìgbìmọ̀ títóbi lórúkọ olùgbà kábíyèsí elédùnmarè ìṣẹ́ ni yorùbá. Wọn wá sí ọ̀rẹ́ mi ìṣẹ̀lá fún ìdẹ̀rù jíjà bí a kò bá rẹ́ni fún mi bí ọ̀lẹ làárín bí a kò bá rẹ́ni gbójú lé kò jẹ́ tán ni mo sọ fún ẹ ohun tí a kò bá jìyà fún jẹ́ kí ilé ìtọ́jọ́ ohun tí a bá farajẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹni apálára ìpánìyàn tí ayé bá ń fi ọ lónìí bí o bá lówó lọ́wọ́ wọ́n máa fi ọ lọ́la àbí o wà ní kúwàsàkà wọ́n máa fẹ́ tẹ̀rùntẹ̀rùn yẹ kó o dẹni tún wá gò kó o rí bí ayé ṣe ń tí ọ ẹ̀kọ́ sì tún ń sọ nìdọ̀gà mú wa kó o kọjá bàbá tó ní àpẹtẹ bí àpẹtẹ fá àpò àsùnwọ̀n. ẹ ọ lápò àsùnwọ̀n. ọ̀sẹ̀ yìí. ẹ dà wá wá wá wá. ṣé ìwà ìṣẹ́ kábíyèsí kó máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ tí ń fi ẹ̀kọ́ ṣẹ̀ rẹ̀. kábíyèsí ọlọ́wù mo. peace dey come and death sing. One must not say, you need wisdom to comprehend. Ohun tó ṣubú. Bọ́mọdé bá ṣubú, àwò bá jù. Bí àgbẹ̀ bá ṣubú, àwẹ̀yìn wò. Upon falling of a child, you look at the front to see for help. For an adult, you look at the back to know the cause. You good to check and mistakes and read to comment. Ohun tó ṣe gúnugún tó fi pa lórí. Tó ṣàkàlà àgàgò tó fi yọ gẹ̀gẹ̀ ráhùn. Tó bá ṣàpò lòlò jù á to fa wẹ́ẹ̀ tún. Give us back the vulture egg and give greater to Ombi. Had the fallen a glower, it will have lost its all. Why don't see people suffering? We expect them might not be able to enjoy what they are passing through or that fast okay to you to glory. Or by your your to move one, we shot an arrow towards the sky and shone himself with the mortar. If the kings of the world cannot see you, the one in world beyond is clearly watching you nothing is in the under the sky. dúró kọ́ koríki bèjì koríki bèjì fún kábíyèsí. táyé lolú mi ètùwé àwa ìsokùn ọmọ ìwòwò yọ bí aṣọ ọkọ mo ní ìwòbí èkì ló yálé tọ́ mi irin irin lójú orogún èkì ọ̀lójú ìyá rẹ̀ ọ̀bẹ kìsì pẹ̀kẹ́sẹ́ ọmọkọ́lé aláṣọ èjìrẹ́ wọlé alákìsà ó sa alákìsà dò nígbà aṣọ wúmi kí n bọ́ òrèlé ìmì kí n padà lẹ́yìn rẹ ojú mi pókí tí ń ti yẹ mi fọmú fún ojúṣe rẹ ìrìn ojú ni yóò jábẹ lọ gbágungbàgún lórí ìgbàgún tìẹ̀mìtìẹ̀mì lórí igi ìjẹyẹ òdó ìyè ìkẹṣẹ bí ọba alábàárùn ìbí àbíjọ owó ọwọgún ọwọgún ní kí ló bí ó lẹ́dùn ló bí ó níyà àfikọ́hún gbà wọn lọ ni táyé ọlọ́kọ̀ kẹ́ǹdé onígbà aṣọ ọṣọdún ó ṣẹ̀pọ̀ ọdún láyé o. àtẹ́lẹwọ́ ẹni. àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ ní í the palm on your can never deceive you. Your confidence should be placed on your handwork because there is no point in depending on someone to survive. Àgbà kì í wà lọ́jà. Àgbà kì í wà lọ́jà. Orí ọmọ tuntun wọ and elder cannot be present in a market place and allow the head of a newborn baby to rest as guilt. They are not over solution to every problem. Nínú ẹ̀gbin. Dadi, I want to say. Ọ̀ oh, má bínú. Ah so ti bá dìbò yẹn. èmi ṣe kọ́. ní bá máa fara yọlá yóò fara yẹgbin torí nínú ẹ̀gbin lọ́la ń gbé wealth resides inside you whoever desire wealth must ready to embrace you because wealth resides inside you ọ̀tá fàṣọkè lọ́yí dọ́gbọ̀rí ọba yóò rí ọ òun wọ̀ wá short and arrow towards the sky and train yourself with a mortar. If you kill on the world cannot see you, the one in the world beyond is scaling what you. Nothing is hidden under the sky. Àgbàrójò. Àgbàrójò lọ́wọ́ oníléwó onílé ni òní gbà fún an erosion caused by rainfall in all the cities from the demolishing a building. Wọ́n náà wá wò wá wò ó ti ń rí Chief Adigun. Now we left, we should be bold enough fight for your wife. Àti mọ̀nà ẹ̀dá. Àti mọ̀nà ẹ̀dá láyé. Àti mọ̀nà ẹ̀dá láyé. follow me. Long quest no is part of it. Fi ọ̀rọ̀ rẹ sínú. Ṣé lè kàn? Fi ọ̀rọ̀ rẹ sínú o ti ń rí? Ẹ gbọ́ mo sọ̀rọ̀ Yorùbá. Your guy sọ ní ibi name so that man become an object on Ojú ẹni máa là. Ojú ẹni those who are destined to be great are not ordinary bound faces of challenge. Igi gogoro. Igi gogoro mágùnrin lójú àtòkèrè láti ń wò preventing the wrong stick fomenting the ice, needs was that. it from a long distance. Prevention is better than cure. Be aware, ẹni ò take with that. nowhere nearby since the tree the very If someone has not laid his hand on the his sword, he should not inquire to call for his father's death, which we are capacitated challenging the injustice. Àdàbà ń fọ́n níṣẹ́ ẹ̀ ń fọ́n àdìbò. Àgbọ̀gẹ̀dẹ̀ owó ní òpó ẹ̀ẹ́dẹ́gbọ́ tìtìrì ní tìbí ìdóòfù citing candidates thinking pigeon the pigeon the authority pretending to be sleeping last next number as cowardice.